pẹ́ náà ń dá mi dúró ah, ó dẹ̀ lọ tí lè dé kò sí dẹ. Ah, mo jẹ́ ń jẹ mo ń jẹ mo ń jẹ látàárọ̀. ẹ ráhùn wọn kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ ń pè mí látàárọ̀ kí ló dé. mi wá ṣe ní pè é owó tí mo gbé sílẹ̀ ni mi ò rí mo ṣe ń pè é màámi ẹ wo ní gbẹ̀gìrì lórí rẹ̀ sí gan ṣé torí ẹ̀ ṣe wá ń pè mí látàrọ̀ lẹ́ ń dààmú mi ẹ wò mí mo yá jàre. ṣé o mọ nǹkan tó sọ yáwó olówó wọ́n ní kó lọ kó fún mi jàre wọ́n ló yá. kí n lọ kó fún yín ẹ wò ẹ kì í sọ fún yín tẹ́ bá mọ̀ o mo ti ra mọ́tò yìí o. sọjí ṣé o mọ nǹkan tó sọ ṣá. o mo ti fi ra mọ́tò yìí àṣẹ láìkẹ́ ni ṣé gbogbo ìfẹsẹ̀ rìn yẹn ṣó tẹ́ lọ́rùn ni àwọn ọmọ tí ò tó mi gan wà ń gbòòrò fẹ́ pé wọ́n ti ń lo mọ́tò gidi kí mi náà dẹ̀ ra nice car like this. sọjí owó olówó mà ní owó ìdìgì márùn-ún tí wọ́n kó sí mi lọ́pẹ́ kí n kó kí n tọ́jú mọ sí ṣe bẹ́ẹ̀ bí wa náà ni nkankan náà ni ẹ sọ wọn gan mọ wọn ti yáwó àríwá o. àbúrò bàbá ẹ ò dá ni ṣọjọ fámìlì bàbá ẹ ni dá mi lóhùn ó yá bá mi kó bá mi kó wò ló dàpọ̀ àdá fún ẹ̀sọ́ jimá kó bá mi wọ́n máa wá ìgbà ìdíwọ̀ yọ ọ̀tún láǹsì wọ́n bá gbowó wọn. bí a fi kọ́kọ́rọ́ mọ́tò náà jẹ́ kọ́kọ́rọ́ mọ́tò náà jẹ́ kí n wo mọ́tò tó fi ra mo kò fẹ́ wò ni. ẹ má wọrí. sọ́jí bá mi kọ́kọ́ mọ́tò tó yẹ kí n bá mọ́tò wá pẹ́. sọ́jí sọ́jí sọ́jí ọ̀dà ọ̀dùnkọ́ mọ́tò kúrò nílẹ̀ mi bọ́ọ̀dì tó kọ́ mi mo ti máa pẹ̀ tó máa rà sọ́jí. Take it easy. Ẹ fọ́nà ìṣe. Take it easy. Ìrònú ni ìrònú ni. Kí ni ẹ ń rò? Mo sọ pé kí màá sanwó yín padà fún yín. Àwọn jẹ́ kí n sọ fún ìwà ló dá nǹkan tó ń ṣe pé ìsinmi sọ fún yín pé owó olówó ló gbé ṣòrí báwọn fámìlì tí wọ́n fi mí ṣẹ̀ sí. àníkẹ́ tẹ̀kẹ́ ìzí àní máa dáwọ́ yí padà fún yín nine hundred thousand àwọn èèyàn ló ń gbé five million náà wọ́n gba five million wọ́n gba ten million lọ́wọ́ ìyá wọn ìyá wọn òtítọ́ rẹ̀ kú náà. tẹ́tí ẹ sílẹ̀ kó gbálàyé mi ṣòrí nǹkan tó ṣe fún mi tí n bá fi báyìí tí n bá fi bẹ́ẹ̀ jẹ́ pé ọlọ́run kó máa wẹ̀ nínú àgbo báyìí o lè jíyàn mọ́ títí o máa fi kú. ẹgbẹ́ jàre ẹgbójú ẹgbójú jàre nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn kò lè ṣẹlẹ̀ àní máa dáwọ́ ìpadà fún yín mami mami kí ni kí ni mami mami. ó bá wù mí oríṣiríṣi films ìtànà dáwọ́ làjà láfíríkà. ikú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀kú ikú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀kú ikú àti gẹ́tò àwọn olóṣèlú tó ń kó àwọn ọmọ gbèrè ta ló forí bẹ́ẹ̀ tẹnu sẹ́nu. ọ̀rọ̀ yóò ikú dẹ́dẹ́dẹ́ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́. ikú fara ya gẹ́tò bínú tán ó ti di gòbe ọlọ́mọ mọ́mọ́ èyí tẹ́kù fi ń bọ́mọ ẹ̀ ṣeré lóbi ṣeré ṣeré ẹ níyà lógun gbé sídẹ̀m sídẹ̀m nítorí owó ah nítorí owó owó máa dá apá owó lè ká o kò lè ká àwọn méjèèjì ọmọ oró ọgbàrá òjò ló ń wò ní gbégbá fún àwọn ọlọ́pàá fara kí kú dẹ̀dẹ̀dẹ̀ kú dẹ̀dẹ̀dẹ̀ wà kíkẹ́ tó àwọn olóṣèlú ní kókó àṣàlàntì àwọn ọmọ kékeré ta ló fẹ́ forí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yọ tẹnusẹ́ tẹnusẹ́ ikú dẹ̀dẹ̀. Ikú dẹ̀dẹ̀dẹ̀ wọn dẹ̀ dáadáa. Nigeria police I throw a salute. Agbófinró ẹ kú iṣẹ́. Òkété yìí ò gbọ́dọ̀ ború o. Ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́. Ẹni máa jẹ yín àpáta. Ìyẹn ò ní wẹ́nu àáké. Ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́. Ẹni parí iṣẹ́ ló glory. Ibi múnimúni gbé wa. Àgbànigbà níbẹ̀ níbẹ̀ ọjọ́ ọjọ́ kan wọ̀ pálábá ségi. tẹnu sẹ́yìn ikú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ ikú dẹ̀dẹ̀dẹ̀ ikú dẹ̀dẹ̀dẹ̀ ikú àti ghetto àwọn olóṣèlú kọ̀ọ̀kan aṣáláńtì àwọn ọmọ gbèrè ta ló fẹ́ forí bẹ́ẹ̀ tẹnu sẹ́yìn tẹnu sẹ́yìn ikú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ ikú fara ya ghetto bínú tán òjòbe ọlọ́mọ òmọmọ èyí tẹ́kù fi ń bọ́mọ ẹ̀ ṣeré lóbi ṣeré ṣeré ẹ níyà lógun gbé sí dem sí dem nítorí owó ah nítorí owó owó máa dá apá owó ò lè ká ò àwọn méje. má jìyà la ṣe ń yá má jìyà ló fà o kò sẹ́ni tí mo fojú jọ àfẹ́yìn o ṣe believe pé ọ̀gá mi tí mo ti ń sá for the past ten years ó wá ní òun ṣe kí ni òun ti parí tẹ́nà òun as commissioner of kìnìún kan inú òun fẹ́ kó òun lóyè ẹ wo wọ́n ti san fifteen million naira kan sáà káwọn tẹ tó dẹ̀ ti gbà lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá dẹ̀ fi lè ṣe kí ni tó bá gbóhùn yẹn travel out kò sí nǹkan kan fún mi o so kọ́ mi kò fẹ́ kọ́ ṣe ń sìn ni pé ẹ bá mi gbóhùn yẹn lọ́wọ́ ẹ tẹ bá dẹ̀ ti gbà èmi àti yín kakọ̀ one fifty fifty kí mi àti ẹ̀ má pàdé mọ́. kankan wẹ́sì bí a. ọmọ mi nìyẹn kó tó mi kí ló ṣẹlẹ̀. kò balẹ̀ tó fẹ́mi àti ẹ̀. fiyẹlẹ fiyẹlẹ kẹtù ikú fiyẹlẹ ikú. ikú fara ya gẹ́tò bínú tán ó ti di gòbe ọlọ́mọ mọ́mọ́ èyí tẹ́kù fi ń bọ́mọ ẹ̀ ṣeré ṣeré ṣeré ẹ níyà lógun gbé. ah akínmọ́lá kẹmọ lórí ewé ah tàbá ni a máa mí ènìyàn lára máa mú lólu tó bá fa jòrí ara ẹ ló máa fa lé. ó mú ìbọn yẹn mú ìbọn yẹn. ok sir. ìwọ mo sọ fún ẹ ewé ẹ̀sùn kò owó ìjọba tú ẹ gbẹ̀yìngbẹ̀yìn mo sọ fún ẹ pé bá já epo gun ọdún arìnrìn ògùn ló máa jẹ ẹ̀rí pa kú rere pé àkàntì ẹ lè mú ẹ láyé oṣù wà láì fowó ní kú torí pé gbọ́dọ̀ jẹ́ àríkọ́gbọ́n fún àwọn tí wọ́n bá fẹ́ máa ṣerú iṣẹ́ yìí a máa tọ́jú ẹ dáadáa tó máa wà láyé kó tó ṣẹ̀ wá jíyẹ gangan lọ́jọ́ ọjọ́ kan wà jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ tẹra mọ́. ènìyàn ò lè pẹ̀lú bọ́sà kó ẹ̀fọ́ tẹra mọ́ òun tètè tẹra mọ́ òun tẹra mọ́ òun tẹra mọ́ òun. ohun tó bá mọ̀ ṣe tẹra mọ́ òun tètè tètè tètè. ẹ ká sọ. ọ̀gbẹ́ni lè sọpọ àtò báwọn agbófinró ṣe tẹ. dàbí pé àìlera wọn ò jẹ́ kán lè sọ̀rọ̀. máa padà wá lọ́la. all right ma. aṣalanti àwọn ọmọ kékeré ta ló fẹ́ forí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ surprise package kékeré tí mo sọ fẹ́ pé mo ní inú ẹ̀ la wà yìí. surprise. lóòótọ́ ibi báyìí rẹwà bọ̀ kí ló dé tó jẹ́ pé ìbàdàn la wá wá láti kù. Um, um, uh, you, see, ṣé o mọ̀ pé ìṣòro àìrọ́mọ bí wa àtàwọn àlákàlà kan tó bẹ̀rẹ̀ sí complain kó ń la lẹ́nu ọjọ́ mẹ́ta ìyẹn ló mú mi decide láti lọ rí pastor so I'm getting there pásítọ̀ wa jẹ́ kó yé mi wípé ọ̀hún ti tá a bá move kúrò lẹ́kọ̀ọ́ tá a move lọ sí Ìbàdàn kò sí solution sọ̀rọ̀ wa so èmi wàá sọ yẹn fún yẹn ẹ mo ṣe secretly pé kí n kàn ra wá sí Ìbàdàn kí n má sọ yẹn fún ọ so kàn ra wá secretly mo ra lẹ̀ sí bíbá ṣe nǹkan kékeré ah, but mind you ó yẹ tí o gbọ́ nǹkan tó ń rùn lẹ̀ tó bá ti tán tí solution ti dé a máa padà sékòó you should understand yàtọ̀ sí gbogbo àwọn ìṣòro yẹn náà mọ̀ pé gbogbo àwọn èèyàn ládùúgbò wọ́n ti ń fojú wò wá bákan pé young millionaire wọn àti ìyàwó ẹ̀ you know wọ́n ti ń wo gbogbo ìgbésẹ̀ èèyàn ládùúgbò which is bad. olúwa fún iṣọ́ mi òòrí lẹ́ni abẹ́òkúta òòrí níbàfò ó wáá jẹ́ ìbàdàn a tún fi òru wọ̀lú. Eh, eh, ṣòrí ọ̀rọ̀ ọlọ́run lèmi tẹ̀lé nǹkan tí ọlọ́run ní ká ṣe òun ni mo ṣe yẹn. ọ̀rọ̀ tó ló wá sọ. my hope is for the meantime. oh sure sure the meantime we'll go back to Lagos. Yeah, sure. come on jẹ́ kí n fi kitchen gbogbo àwọn ọ̀daràn just like two three minutes so wà ní fi ń dẹ́dẹ́dẹ́. dẹ́dẹ́ ń dẹ́kun. ikú àti ghetto. ọmọ oró ṣojú kóńkó. àṣàlàntì. àwọn ọmọ gbẹ̀wìrì. alófẹ́ forí bẹ́ẹ̀. wọn ò rọyàn o. dẹnusẹ́n dẹnusẹ́n. wọn ò rọyàn o. ikú ń dẹ́dẹ́dẹ́ dẹ́dẹ́dẹ́ dẹ́dẹ́dẹ́. ikú fara ya ghetto bínú tán ó ti di gòbe ọlọ́mọ mọ́mọ́ eyín tẹ́kù fi ń bọ́mọ ẹ̀ ṣeré lóbi ṣeréṣeré ẹ níyà lógun gbé sídẹ̀m sídẹ̀m nítorí owó a ah, nítorí owó òun ó máa dá apá owó lè ká o kò lè ka àwọn méjèèjì ọmọ oró ọgbàrá òjò. inspector dapò kí ló ṣe ah, inspector. ṣàgbé mo sọ fún ẹ ah, mo sọ fún yín pé ẹ fọkàn yín balẹ̀ kò sí problem rárá. Hmm. nǹkan tó ń sọ fún wa sí ni pé èmi àti ìyàwó mi a ní medical problem kankan tó lè jẹ́ ká má bímọ. àtọ. ẹ bọ nǹkan kan tẹkọọ máa ṣe fún mi nìyí. ṣe rí àwọn oògùn tí mo kọ fún yẹn tẹ bá ti gẹ̀tẹ̀ ẹ máa lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ then kí madam kọ́ máa wá fún check up lẹ́kọ̀ọ́. Ah, <laughs> ìyẹn ò ṣe wàhálà ó máa wá ó máa wá in fact tí kò bá ráàyè wá àbí tèmi bá wà round màá máa gbé wá. thank you so much. ẹ ẹ fúnṣọ ìjọba àti ọlọ́run mara ẹ má bínú jà rẹ ọ̀rẹ́ sọ̀rẹ́ lélẹ́yìn o ni gbẹgbẹ́ bọ̀sùn ti dé. àbọ̀sùn ti dé náà ó ṣe mọ yẹn ni. ọ̀rọ̀ bọ̀sùn kọ́ o ọlọ́run ó ní ìṣòro tó pọ̀ gan ó ní ìyà ńlá ìyá ìṣòro má jẹ́ kí n tàn ẹ́ jẹ ìyàwó ẹ oníṣòro kì í ṣe ọ̀rọ̀ tí mo lè sọ lójú ẹ̀ mo ṣe discharge kó máa lọ <laughs> ó ní ìṣòro tó pọ̀ gan àgbàjẹ́ kí n tàn ẹ́ jẹ a máa ní láti ṣe àwọn test tó pọ̀ gan kẹ́ tó lè lọ́mọ láyé especially ìwọ ṣùgbọ́n ìyàwó ẹ ò ní problem Eh, eh, eh, ok màá padà wá rí ẹ màá fẹ́ nọ́mbà bọ̀sùn tí bá ti get nọ́mbà bọ̀sùn. ẹ kò sí wàhálà. Yes, bow, yellow. Ghetto báwo ló ṣe get number mi and again àwọn olóòláwọ̀ ẹ tí o fi lè máa fóònù mi ìwọ ti escape ghetto ti escape ìwọ escape okay. Yeah, uh, Elder Commander on the line. Yes, sir. Get pè mí sí i. Number one mi mọ bó ṣe get number ìyẹn ni mo ṣe ń bá sọ ó lóun ti escape. rárá sá o. mi ò ẹ́fà gbọ́ sá mi ò ẹ́fà gbọ́ rárá sá bẹ́ẹ̀ yẹn sọ iná mo ṣe ń gbọ́ sá. please lẹ́sẹ̀kẹsẹ̀ declare wanted. Oh, okay sir ah. eh, eh, right away sir right away sir bẹ́ẹ̀ sọ yẹn sá mo máa gbégbé sẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀ sá. lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ eh, má worry má worry má worry má worry má worry don't worry i will handle that area but I declare wanted. all right sir thank you sir. okay kẹ radio, gbogbo tó bá necessary. ọ rẹ sàṣà gbọ́ wọ́n ní kẹ́tò ti sá lọ lọ́sítà. sà kéze náà mo wá report sà. you are mad. so ó yẹ kó ṣe àbábá mi sìn kọmíṣánná ọ̀ṣẹ́ ń pè mí sí tọ́jú ìjẹ́ kí n mọ̀ pé ó ti sá lọ báwo ni kọmíṣánná ṣe ṣáájú mi mọ̀ pé kẹ́tò sá lọ lọ́sítà. sà á mọ bó ṣe escape sà. ṣé ibi tẹ fẹ́ báyọ̀ sí mi lélẹ̀ náà jẹ́ kí n sọ fún ẹ kí n jẹ́ kó yẹ gbogbo ẹ̀yin tẹ́ bá wà involve nínú kí ni ẹ pátá tí ìgbà tó bá fi lè lọ tí a ò rí mú torí pé wọ́n ń gbé mi kúrò mi àbí tí wọ́n ń dismiss mi nínú iṣẹ́ ọlọ́pàá ọlọ́run gbọ́ gbogbo àjọ ńlọ ni màá dé mẹ́sàn-án kí mo pa ìkọlẹ̀ pápátá because ẹlẹ́fẹ́tì nípa tèmi jẹ́ báwo ni commissioner of police ṣe máa ṣáájú mi gbọ́ lẹ́bi tí mo jẹ́ ní po tí mo wà ní charge case kan you are mad can you please get out. sorry sir. sorry fún ẹ kẹ sorry fún láì fún yín ẹ ò lè fi ṣe kó bá mi. ikú dẹ̀dẹ̀dẹ̀ wọ́n dẹ̀ dáadáa Nigeria police ẹ̀ tó wé salute agbẹ́fìró ẹ̀kúṣẹ́ òkété ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹni máa jẹ yín àpáta ìyẹn ò ní wẹ́nu àáké ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ní parí. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn wa nílé ìròyìn àgbáyé ló dé sí etí ìgbọ̀yìn títílayọ̀ bashiru lóníròyìn yín ṣáájú ẹ kókó tó wà nínú ìròyìn náà ìjọba àpapọ̀ ti fi owó kún owó àwọn òṣìṣẹ́ ọ̀gbẹ́ni adigunjalè tí gbogbo èèyàn mọ̀ sí ghetto pòórá ní ilé ìwòsàn àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilé wa tún fakọyọ nínú ìdíje àgbáyé tí ó ń lọ lọ́wọ́ ẹ tẹ́tí sí ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ọ̀gbẹ́ni adigunjalè tí gbogbo ènìyàn mọ̀ sí ghetto ṣàdédé pòórá ní ilé ìwòsàn kan ní ìlú èkó ah. ọ̀gá ọlọ́pàá pátápátá ti sọ di mímọ̀ fún ará ìlú pé ọ̀gbẹ́ni ghetto di wíwá ẹ̀bùn pàtàkì sì ń bẹ fún ẹnikẹ́ni tí ó bá wá rí. Ah. ṣé ghetto kan ni mo wò yìí ìjọba ìpínlẹ̀ ìlú èkó ti fi owó kún owó àwọn òṣìṣẹ́. bàbá wèrè ni mo bọ́ yẹn so mo bọ́ yẹn òkú ghetto òkú ṣíì olórí burúkú ni mo bọ́ yẹn o rẹ̀ ò ṣì so this guy no die so this guy no die mo bọ́ yẹn òkú lájú gbogbo tí bàbá ẹ̀ sọ. jágà já kirikiri àpálápolo akétata ní pópó olú òjé jágà lórúkọ tí wọ́n ń pe ẹ̀tù jákìrìkìrì lórúkọ tí wọ́n pe àhàyá akẹ́tata ní pópó olóòjé lórúkọ tí wọ́n pe ìbọn ìbọn ò gbọ́dọ̀ ràn yín mọ́ ẹ ti di ọkàn lónìí ọyà yín méjèèjì ẹ dojú ìbọn kọ́ra yín. ẹ ti wá dọkàn lónìí báyìí láti òní lọ ipa ọ̀tá kankan ò lè kàyé mọ́ ọ̀yà ẹ̀jẹ̀ á máa lọ. ẹ bàbá ìbéèrè kan ṣoṣo mo fẹ́ béèrè irú nǹkan tẹ́ ẹ ṣe fún wa yìí tá a bá rẹ́ nìkan tá a pàdé ẹ̀ lọ́nà tóun náà ṣerú ẹ̀ ńkọ́. ọkù làákàyè ọmọ àgbà ni ọ ẹ̀yin bá a bá rẹ́ nìkan tẹ́ ẹ yìnbọn sí tíbọn ọ̀bá ràn á jẹ́ pé oúnjẹ náà ti jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ̀kùnú ẹ wàá bu ilẹ̀ ẹ mọ̀ pé ọlọ́gbọ́n ayé kan ọ̀tá kókó mímí tí a sọ ọ̀mọ̀ràn kan ọmọ yìí pẹ́lẹ̀ arìnrìn kákan òde bíi ọ̀nà gbígbẹ̀ kún adíá fún alábàáhùn jàpá lọ́jọ́ tí ń kọ́gbọ́n lórí ọ̀pẹ lọ́rọ̀ èkó sí ilẹ̀ ẹlẹ́kọ̀ sẹ́ni ọmọ yìí pẹ̀tí mẹ́lẹ̀ ẹ bu ilẹ̀ ẹ dà lólúwa rẹ̀ tẹ́ bá ti dà lólúwa rẹ̀ ẹ yìnbọn lù ú. ló bá tán. ó dòkú nu òkú lẹlẹ́jà ń ta. ẹ ẹ bàbá tó bá jẹ́ pé àwa gangan kọ́ ni wọ́n da ìpẹ́ lù. bá a bá rẹ́ nìkan tó jágbọ́n pé kó bú ìpẹ́ lẹ̀ kọ́ dàlú yìí ẹ họ ẹ júbà ehoro ni kẹ́ ẹ má bàa filẹ̀ sasọ bọ́dà bí aṣọ. alátiṣe ló máa máa ti ṣe rẹ̀ mo mọ nǹkan tí máa ṣe. Fádòyìn kọ́ ọmọ pa mí o Ọ̀rúnmìlà tó o bá dodo má gbé ń e lọ. bàbá jáde bàbá o ti dábẹ́ dára sa dára bí ẹ gbẹdọ̀ wọ̀ lọ bàbá ẹ ṣe ẹyẹ. bó ló ti jẹ́. ṣé ẹ mọ̀ pé èmi ni mo mú ọ̀rẹ́ mi ghetto wá bá yín. bẹ́ẹ̀ni. fúnra mi ni mo fà lọ́wọ́ débi. bẹ́ẹ̀ni. ẹ wá ṣe oògùn kan fún wa ẹni tá a bá ti lò àfi ẹni tó bá gbọ́n ọgbọ́n kó bu yẹ̀pẹ̀ ńlẹ̀ báyìí kó dàlú àwa méjèèjì ìbọn ò lè ràn wá. bẹ́ẹ̀ni ẹni tí wọn bá fi lè bu yẹ̀pẹ̀ ńlẹ̀ tí wọn bá dàlú olúwa rẹ ti dòkú náà. ẹhẹ èmi àti ghetto àwa ṣe business kan owó ńlá la rí bẹ́ẹ̀ o owó tó tóbi àtà ṣe business tán ghetto gbọ́n ọgbọ́n ọgbọ́n àgbọ́njù ó gbé sálọ èmi wá ṣe wàhálà mo ṣàkìtìyàn mo wá ghetto rè màtí màá rí ghetto bàbá ọwọ́ ara mi báyìí ni mo fi bu yẹ̀pẹ̀ ńlẹ̀ mo dàlú ghetto why mo wá mú bọ̀ mo yìn fún pa ghetto ṣubú lẹ̀ ó kú lójú mi. yóò kú ni ẹ gbọ́dọ̀ kú ni. àná alánà ni mo tó rí i pé ghetto òkú ghetto wà láyé láyé kan tá a wà ẹ náà ni ghetto wà. lẹ́yìn ìgbà tó mú yẹ̀pẹ̀ tó búlù tó yìnbọn fún ó kú ó tún wá padà rí. àló ń bẹ láyé tá a wà ẹ ló wà àná alánà ni mo bàbá. Ah! a jẹ́ pé ìwọ náà kò kú látìgbà tó ti wáyìn ọ yọjú sí mi mọ́ mo gbìyànjú àti rí ọ n ò rí ọ pé àwọn fámì tó ń bẹ tó yẹ kí n tó ṣe fún ọ bí àjẹ ara tí ọ jẹ tiẹ n ò rí ọ ọmọ pé òun ti na sẹ̀kán tanu ó ti tún wá ọgbọ́n mi dá sí ó ti lọ bì ó ti lọ ṣe fámì bòmí ṣùgbọ́n gbogbo ohun tó ṣe kì í ṣe lọ́dọ̀ tèmi o n ò mọ̀ sí o. ẹ kí wàá ní solution bàbá. ọ̀dà solution wà bí a ṣe yín léèbó <laughs> ọba àdékọ̀bàjẹ́ mò ń lọ òde àwò kan tó sì ṣe pàtàkì tó bá di bí owó ọ̀rọ̀lẹ́ bóun bá ti rọ̀ kọ́ padà wá wọ́n sì oríṣi ifá bíi mẹ́jọ kan fún ọ ẹ ọ mọ̀ pé iná tó bá bí abiyamọ tó fi bínú gbọ́mọ rẹ̀ jù inú ẹ̀rùn bínú abiyamọ bá rọ̀ inú ẹ̀rùn ò ní rọ̀ mọ́ ifá tí wọ́n ṣe fún ọ yóò tó bí oríṣi mẹ́jọ wọ́n ṣe àfọ̀nà fún ọ àfọ̀nà wọ́n ṣe àjàbò fún ọ àpájí ayẹta arẹta arẹta afọ́nta afọ́mọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún ọ wọ́n wá ṣe kan sí pabambari rẹ̀ ègbé ìyẹn ni mo lè fi disappear anytime tí wàhálà bá dé. ọ pé díẹ̀ ọkùnrin ò tó ẹni ó sì ṣe fúnná kọ́ ló ṣe fóònù bí iná bá ṣoṣo á jẹ bóòrùn bá ṣoṣo á kó dànù ni bàbá dìrọ̀lẹ́ kọ́ yọjú sí mi. ẹ ṣe bàbá ẹ ṣe gan màá rí ìrọ̀lẹ́. o tó re o ti mú mu etí ń pọ̀ jù o ti ń pọ̀ jù ah. pàdé ẹ ọtí kí ni mo ti mú one two three four ṣé ó tán. ọtí ò ń pàgò ẹni tó mọ ọtí lọ ti ń pa mi tí mọ anything. oògùn gan tó jẹ́ pé ntuale hmm, bàbá anybody ó ní iye tó ń gbà lẹ́fẹ́ fi dè ó ní iye ògógóró tó ń bù sórí ẹ̀ lẹ́fẹ́ fi kò lè torí ẹ̀ wojú anybody pé ó yà. mélòó ló tí ì mu ẹ tí hmm. ó dìgbà tó bá mu bíúrì kí n tó mọ̀ pé ó mu nǹkan. ẹ ṣáà lọ wá kan ṣe láìpẹ́ ní ìsìn tèmi àtọ́rí máa tó di tọ̀pọ̀ àtìyàwó. pẹ́ lẹ́rìn kí ló dé. anyway anyway anyway. àti fẹ́yàwó ọjà owó ọbẹ̀ ló ṣòro kinní kan dẹ̀ wà tó dá mi lójú mo mọ̀ pé láìpẹ́ nsìn ẹ̀ tó máa kóra yín wọ́dọ̀ mi pé kí n bá yín parí ìjà. ọlọ́run jẹ́ ká wa rí owó. ọlọ́run òun ló máa pèsè táwa máa jẹ tó ti yẹ bó ṣe jẹ́ nìyẹn. àbábẹ́jì ẹ dáhùn náà táìmù ti lọ at least ten kí n pàdé yín bíbáyìí. Eh, tòtú ìfúláwà yìí ẹ̀yin náà lẹ́sùn dá ten ẹ mọ̀ kún mi lẹ́sùn lọ sí ṣọ́ọ̀bù mi ìlera ọmọ fi síbẹ̀ yẹn o tí n bá dé mo sì máa lọ sí ṣọ́ọ̀bù àwọn èèyàn dájú pé èèyàn gan bì báyìí ẹ jọ ká lè tètè ókè ókè. irú ghetto tán tiẹ̀ sọ pé ń wá ẹ̀ ń sìn ṣé tí wọn bá rí yẹn mú ṣé owó kọ́ nìyẹn ni. Okay kí n kàn kí lásán ní ghetto náà kí n kàn fún yáà ní straight point pé gbà ó ń ṣí èrè kí n dẹ̀ gbé láti bẹ̀ ó di station kí n dẹ̀ fà láwọn ọlọ́pàá lọ́wọ́ pé ghetto tẹ̀ ń wá o onísìkò lè gbédè yìí o ṣé mo ní ṣe wedding ni màá ṣe wedding ayé agbọ́ ọ̀run á mọ̀ so kí ni kí ni big deal nígbà ẹ ṣe wedding or whatever owó everything. ẹ̀rín ẹ̀ pa mí ẹ̀rín ẹ̀ ó pa mí ghetto ghetto ló ń fẹnu tẹ́ńbẹ́lú pẹ̀lú yẹn ó ní agbọ́dọ̀ náà pé ghetto ni ghetto àléébà tó jẹ́ pé níṣojú mi làwọn ọlọ́pàá ṣe ń lé tí wọ́n fi amọ̀ tàǹkì lé wọ́n yìnbọn mọ́ ghetto báyìí kò wọlé wọ́n á sọ pé o fẹ́ mú ghetto o fẹ́ mú ghetto. ọmọ lọrin gbójú o Ìlọrin kọ́ ni ghetto ti wá I swear to my digo Ìlọrin kọ́ ni ghetto ti wá níbo ọ̀tà ló ti wá owó ọmọ bọ́tà ni wọ́n ti ń gbé fàyàwọ́ wọlé ni wọ́n rí ibi sásí ń bẹ ọ̀tà ni ghetto ti wá pàdé ẹ̀ ọmọ délédédé. èmi tí mò ń sọ̀rọ̀ tèmi yé mi mi ń sọ fún ẹni gbà tí mo wà ní skul cut ni mi ayé to the core buka ayé àlòrà ló ń wò yìí ah ayé no dey talk ni kí ni hmm, kí ló ṣe ẹ ok ó fọ ni number one ni mi. number one ló bẹ ṣe number one. bàbá wa rí i pé mo hot gan pé bọ̀bọ̀ yìí lórí ẹ̀ wà ń bẹ̀ sí kò ní kọ́ ògbóyà lọ sí number seven straight. ọ̀rọ̀ yìí yẹ bó ṣe dùn tó ẹ̀ mọ́kọ́tẹ́ ní bàjẹ́ number seven ṣé number seven ni bàbá ni. <laughs> ó gbà promotion kọ́ọ̀tù ni mí ṣá kọ́ọ̀tù ni mí ṣá ọ̀rẹ́ ti yé mi má wọ̀ yìí kọ́ọ̀tù ni mí ṣá. ọmọ tó ṣe mú. ilé ẹ̀wọ̀n tó ń jà yìí. ẹ má wọ̀ yìí. ọ̀nà ká tètè tó ní sọ̀rọ̀ rẹ̀. Ah! <laughs> èmi làwọn bọ́ọ̀sì ẹ̀ fi ń pa aṣáájú onílé lẹ́ẹ̀kan yẹn èmi ghetto lọ́jọ́ fẹ́ mú just like that wọ́n the declare wanted ah. me. àwọn ọ̀dẹ́ mọ̀ pé gudugudu lèmi náà mi fìgbà kan túra lẹ̀. Ah. anyhow àfi kí n fìlú ilẹ̀ tí n bá lẹ́mi ara mi lò. ṣàlàntì. àwọn ọmọbìnrin ta ló fẹ́ forí bẹ́ẹ̀. ọ̀rọ̀ yọ. tẹnusẹ́ tẹnusẹ́. ọ̀rọ̀ yọ. ikú dẹ̀dẹ̀dẹ̀ ikú dẹ̀dẹ̀dẹ̀ ikú dẹ̀dẹ̀dẹ̀. ikú dẹ̀dẹ̀dẹ̀ wọ́n dẹ̀ dáadáa Nigeria police ẹ̀ tó owó sálú. ẹ next Saturday di pati ẹ wo pati ẹ dẹ máa bẹ́ẹ̀ gan-an wàláì pàṣẹ ló ń bọ̀ sẹ́ ẹ <laughs> wo wo tẹrẹ dùn bẹ́ẹ̀ tẹrẹ dùn bẹ́ẹ̀ ọmọ ẹlẹ́kan wà níbí ẹ wàá ṣe máa pè é padà ẹ káàsán. ẹ káàsán àǹtí. ṣé wàá òkè. ẹ jọ̀ọ́ mo ń wá street kan ládùúgbò yìí ní Sanyaolu street ẹ mo dé ti rin gbogbo àdúgbò yìí mo ti rin gbogbo ẹ̀tàn gbogbo òkè báyìí ni mo ti rìn mí dẹ̀rí so mo wá ń wò bóyá ẹ mọ ibi tó ń jẹ́ bẹ́ẹ̀ ládùúgbò yìí. ẹ actually no àjèjì lèmi náà ń bì bọ̀ nǹkan tí mo kàn fíìl ni pé Sanyaolu street bọ́dà kí mo máa ń rí Sanyaolu street kan níbi ẹ̀yìn bẹ́ẹ̀ so ẹ lè try bẹ́ẹ̀. ẹ wo gbogbo bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti rin o in fact àwọn kan tí mo rí tí mo béèrè lọ́wọ́ wọn iṣẹ́ náà kàn ń wò mí bí ìgbẹ́ mi mọ̀ bí àmọ̀yà gbẹ́sára náà ò dá mi lóhùn dáadáa gan tí mo kàn béèrè pé mo ń wá street kan ní iṣẹ́ náà kàn ń mọ́ mi lójú náà ń wò mí bákan bákan ni mo fi kúrò lọ́dọ̀ wọn ni mo fi rìn wá sí ọ̀nà sàlẹ̀ báyìí ṣé pé màá tún padà lọ sọ́nà òkè báyìí. ẹ ó yẹ kẹ́ ẹ mọ̀ ẹ ẹ má bínú majority of appreciate obìnrin tó appreciate ilé ayé ẹ ẹ má bínú sí wọn. ẹ̀dẹ̀ máa wá wo ẹ̀gbọ́n mi ni mo wá sí ìbàdàn ẹ mo ti fẹ́ẹ́ rin gbogbo ìbàdàn yìí gan-an tán lórí pé mo kàn wá sànyẹ̀ olú street kiri all right no problem ẹ ṣe gan-an á jẹ́ pé màá lọ sí uk ni ẹ ṣe gan-an mo dúpẹ́ ọkọ ẹjọ ṣé mo lè gba nọ́mbà yín torí ti má gẹ̀ẹ́tì bẹ̀ kí n lè pè yín kí n dúpẹ́ lọ́wọ́ yín. why not? orúkọ wo ni kí n fi sítọ̀ ẹ̀. ẹ ẹ lè fi ẹsọjì síbẹ̀. ẹsọjì alright um, bọ́lá ni mò ń jẹ́. okay. ẹ but ẹ bá mind any first time mi ní ìbàdàn bóyá kí n tiẹ̀ gbé yín tọ̀ gbogbo ìbàdàn ká tiẹ̀ ṣe jọ wá alright now. Oh. <laughs> ẹ mọ̀ bọ̀ tá ara yín tí má ti débi tí mò ń lọ èmi máa pè yín um, but um, sọmọ ọmọ láìkè yín because bẹ́ẹ̀ ṣe rí níwáyé náà ṣe rí. thank you so much. cute guy yeah. you're not looking bad anyway mo fi jàná bí kan nínú anyway. I'm a máa later. it's no Thank problem you very much all right all right all right all right ẹ ṣe gan all right we'll talk eh? yeah take care. Ah, ah. Bọ́láńlé. Ìrètí. Bọ́láńlé. Ìrètí. Bọ́láńlé. Ah! Ọ̀rẹ́ mi. Ó jẹ́ rẹ̀ jèrè tún tún tún tún. Ìrẹ̀ Bọ́láńlé. Kò change. Dúnà kí ló ń ṣe ń bàdàn. ibi ìbá ilé mi àtọkọ mi ṣètò sí i. irọ́ ni o uh-huh. ti má rí. mo ti má rí ọ̀rẹ́ mi. Ah, ọlọ́run máa ṣe ìyanu ọmọ ńkọ́. Ah, a ṣe mojú ọlọ́run. Ah, ọlọ́run á ṣe ètò dáa. àmín ìwọ náà kọ́. Oh, Emi, Emi, mà ṣeé ṣe fàájì ara mi ah, káàkiri. Bọ́láńlé as usual. bọ èsì tí mo ti wá rí ẹ tí mo rí i pé ìwọ náà ti má rí èmi náà àì máa tẹra mọ́. ọmọ Bọ́láńlé ò change. àbí o báwo ló ti wá àdúgbò kí ni màá ṣe bọ́tọ̀ tí mo ti má rí. ọ̀pá ló sọ díẹ̀. ẹ <laughs> ẹ mo gbọ́ n gbà lọ́mọ ẹ̀. ti gbàgbé mo in fact àtúgbọ̀dọ̀ lùsùn kan kásà wa ọmọ mo ti mí ìsẹ̀ gan ni. tó bá ti rí ọkọ ẹ bá mi jíṣẹ́ fún pé mò ń kí gidi gan pé mo rí ọwọ́ ìtọ́jú ẹ lára ẹ. má jíṣẹ́. tí má ti délé máa pè so wàá mo bá tó ṣe. èmi náà á pè ẹ̀ má dẹ́ yọjú sí ẹkùn tó lọ. no problem take care. <laughs> bye. bọ́lá ń lé mi o. ọ̀rẹ́ mi ó ṣe gan-an ni ah, ah, ah, ló bọ́ mi tí mo yó tó yìí ó ṣe fata very grateful. àbí o ó ṣe gan-an ni jọ ṣé ó mi pè mí ò ní rí àǹtí kó tó di pé mo lọ. ọ o lè má rí wọn àǹtí ò kì í gbélé ojoojúmọ́ báyìí shop iṣẹ́ owó nǹkan tó ń bá káàkiri ni tó máa ti lọ látàárọ̀ ó dalẹ́ kan tó wọlé. ọ̀bọ̀là mi ò bá wọn wí ọ̀nà fún ọ̀nà ọ̀run ni ṣèbí tí wọn bá ti ṣe náà ló máa jẹ. <laughs> àbí. ọ̀rẹ́ mi ó lọ́rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ. kí ló dé. sori pé pàdé mi àti ẹ̀yìn ọlọ́run nìkan tó fi ṣe ni. Bọ́lá inú mi ò dùn ṣòye látìgbà tí mo ti fẹ́ ọkọ mi mi ò lóyún àárọ̀ dalẹ̀ rí àti rìn rìn rìn àti náwó náwó náwó ṣòrí nǹkan tí mi ò tí ì fẹnu mi jẹ òun ló ń lọ lọ́kàn yìí dókítà náà máa tún sàn ó ní kò sí nǹkan kan tó ṣàwà méjèèjì sọ̀rọ̀ yẹn kò yé mi and um, ṣó rántí bọ̀bọ̀ ọkọ tí mò ń déètì bàtà wà ní school. àwọn tó déètì date boy nù wọn. Hmm, mo máa tún bẹ̀rẹ̀ tí owó kúrò ọ̀rọ̀ eré kọ́ lélẹ̀ akin bọ̀bọ̀ tó kúkúrú yẹn tó once ti máa always lọ sọ́dọ̀ ẹ̀yìn. <laughs> mo rántí ẹ̀ mo rántí pé bọ̀bọ̀ yẹn kó tó jù sí boy báyìí mo ti hàn kí bọ̀bọ̀ yẹn tó ṣe kinní wọn hmm, tẹ́pà máa ń jagun orúkọ òrèkọ báyìí ló máa ń pè mí ẹlẹ́dẹ̀ ìrètí ṣé bí mo ṣe wà ń lé ọkọ o tún dọ́gbọ́n sí ń tà. irọ́ kó tó di pé mo settle down ni mo ń sọ so kí ló wáá dé tó wáyé pé nígbà tí mo wá márùn sí wọn ṣá ṣá ṣá. ọ̀rẹ́ mi ṣó mọ̀ wípé ọ̀rẹ́ mi àti ẹ̀ àtìgbà tó ti pẹ́ ni mi ò dẹ̀ lè fi dúdú pé funfun fún ẹ ṣó fẹ́ gbọ́ tèmi ṣorí bọ̀bọ̀ akin ó máa wà lọ. kí n wà lọ. bẹ́ẹ̀ ni ibikíbi tó bá wà ó máa wà lọ ọgbọ́n lèèyàn fi ń lòlẹ̀ ayé yìí tó bá kàn lọ wò pé ẹ mo lọ́ọ̀fù ọkọ mi ọkọ mi lọ́ọ̀fù mi mi ò fẹ́ dà mi ò fẹ́ ṣe mi ò fẹ́ chìtẹ̀ ọ̀ wọ́n máa gba ẹsẹ̀ ẹgbẹ́ kan ni tó máa lọ gbóbìnrin mi wà tó máa gbọ́mọ tì ilé obìnrin kẹ̀dẹ̀ yìí kò ń pẹ́ ṣu ọ̀rẹ́ mi sọjá rẹ̀ bọ̀bọ̀ yẹn kò wá lọ ṣó dẹ̀ rí nírú situation báyẹn kò ń ṣe pé tó bá ti rí bọ̀bọ̀ yẹn àkànwò fi ìpè bóyá bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ara yín nígbà yẹn ló máa bẹ́ẹ̀ ṣe gbogbo nǹkan ló máa fi fa ojú ẹ̀ mọ́ra wàá fi owó bá a lò owó gidi ni o kò ń ṣe owó kéékèèké o ṣo mọ̀ pé àwọn ọkùnrin ìsìn owó náà láìkẹ́ tó má ti rí obìnrin tó lówó lọ́ba tó lè fún wọn lówó tó lè san ṣu wọn tó lè ṣe wọn dáadáa wọ́n máa máa gbọ̀n tẹ́lẹ̀ ní ṣóṣòṣò bí ọmọ adìyẹ tó bá ti rú bọ̀bọ̀ yẹn wàá fi owó ẹ̀ ta ẹ̀sẹ̀ owó burúkú owó tó máa dẹ́rùbà tó jẹ́ pé tó bá pè lọ́wọ́ kan báyìí ó máa bẹ́ dé ni wàá dẹ̀ fi gbogbo ara bá lò gbogbo nǹkan tó bá ní pátá ó ní wàá fi bá lò tó jẹ́ pé tí ò bá rí egan kò ní lè sùn ọ̀rẹ́ mi sójà rẹ̀ o sójà rẹ̀ o ọgbọ́n lèèyàn fi ń lo ilé ayé yìí má lọ dọ́ọ̀la rẹ̀ má lọ wò pé ló ń ṣe lọ́ọ̀fù níbì kan ó máa gbẹ ìdànù sẹ́gbẹ̀ẹ́ kan. mo bọ́lá o tọrọ ló sọ o ṣe gan ni máa fowó bá lọ ṣé pé owó lọkùnrin mọ̀. ẹjọ ṣé bíbá ẹni ṣọ́ọ̀bù akin. ah yes ma yes fẹ́fẹ́ bá ara jà ni ma. ah rárá o mo fẹ́ rí wọn ni àwọn náà ń kọ́. àwọn ah, ò tí mà. Ah. ṣùgbọ́n yẹ kí n pè wọ́n. ok o ṣe mọ ìdíyà. ah ok mọ́mí àwọn ló ń bọ̀ yẹn. ìyá ah ok. ẹ máa bọ̀ ẹ wá wọlé. ẹ ṣe ọ̀rọ̀ ajé o ṣẹ́yìn ta ọ̀gá o. ah bọ̀bọ̀ èkìnzẹ̀. Ah. ìwọ mo rí láì gba tíkẹ́ẹ̀tì. àbí o eh, ọ̀gá iléeṣẹ́ tó ń débi iṣẹ́ lágogo méjìlá. Hmm, I'm fine. Hmm. báwo ni. you are not bad. you looking good too. ọfà. I'm fine. <laughs> ojú ẹ̀ rí hmm, eh. as usual. kí lọmọdé mọ̀. wo Akin mo ti wá ẹ̀ wá ẹ̀ kí n tó rí èèyàn kan tó júwèé ilé ẹ̀ fún mi mo délé wọn ló ti jáde lọba tó dúró ìṣọbẹ fún mi. <laughs> kódà bó fẹ́ sọ pé báwo lè mọ bí. àwọn ọmọ kan tó yóò bá a fẹ́ wá léyìn òní rí ilé ayé yìí wọ. ó là lọ́rọ̀. wà pàṣọnà náà mi lè wọ ṣọ́ọ̀bù èmi àti ẹnìkan mi. pàṣọnà. aki aki keke looking good as usual. àwọn ọmọ gẹ̀rẹ́ wọn á ti ṣí ẹ léṣe. ẹ ẹ wọn ní ṣíṣe léṣe ń bẹ èwo ní ṣe é ṣe ṣe máa gbọ́ máa gbọ́ ọ̀run lọ́wọ́ mi. mi ò lè gbọ́ ọ̀run lọ́wọ́ ẹ̀ ọ̀run tó ró gbogbo wa là ń lọ jàre. débi kí ṣẹlẹ̀. báwo ni. ẹ kò bá ẹ. wo ṣé bí mo ṣe wá síbi báyìí mo yọ wá ni o. wáá. torí bẹ́ẹ̀ ni mi ò ṣe gbé mọ́tò mi wá torí ọkọ mi bó ṣe wà yẹn kò fẹ́ rí mi kí n jáde àfi kí n ṣàwà ńlẹ̀ ṣá ti bá lọ sọ́jà àti orin kò síbi tí mo lọ láyè yìí tí kò ní wá mọ́tò mi dé torí bẹ́ẹ̀ ló jẹ́ ṣe rẹ̀ wá rèé wákìn hmm. ṣé bó ṣe máa ń pẹ́ dé ibi iṣẹ́ lélẹ̀. no no no um, ká ìyàwó mi ló ní problem kékeré kan so wọ́n ní láti gbé e lọ ibi iṣẹ́ dẹ̀ mo lè gbá àwọn ọmọ mi náà lọ school. ìyàwó àtọmọ tó oh. akin ti má rè. Oh, oh. ìwọ ta fẹ́fẹ́ gbà yẹn lẹ́yìn tó ti fẹ́ àbáláyé ó rí tiwa rò and àwa náà ṣáà máa settle down máa bí. anyway inú mi dùn fún ẹ i'm happy for you. Yeah wọ ọ̀rọ̀ orí bó ṣe rí yẹn all the same mo wá rí i ni mm. torí ọ̀rọ̀ ayé mi kọ̀ọ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ tó yẹ pé ó máa ń gba omijé lójú mi lójoojúmọ́ ni àbọ̀ dúró náà jẹ́ kí n béèrè question kan ṣé o ṣì wà bó ṣe wà á zen. ọkùnrin tó bá jí mi ní three o'clock lóru wà bá bàbá mi ekinze hmm. mo jẹ́rìí ẹ ìjáwá ìjọsìn ṣá máa gbọ́rùn always guiding. máa gbọ́rùn lọ́wọ́ mi lè gbọ́rùn lọ́wọ́ ẹ. ìyá mo fẹ́ ká ní privacy jù báyìí lọ sódà á lè ráyè sọ̀rọ̀ hmm? sódà wọ́n lè sọ ọmọ ìdùn fún ẹ dáadáa. ọmọ kan hmm. ìyẹn ń ṣe ẹran kan tó bá ti jẹ́ pé ìyẹn ló máa jẹ́ kí inú ẹ dùn i will do it kò ní kankan ṣe um, kí ló dé ṣé o ń ṣọ́ mi dress ni tó jẹ́ red and blue ni wọ́n náà kó sí. wo mi ò ṣó ẹ o kó bá lè mọ̀ pé ìfẹ́ tó wà láàrin wa láti gbà yẹn ó ṣe wà síbẹ̀. ìyá ẹ ìjà wèrè ṣá ṣé làbùtò mi lẹ́gbẹ̀ẹ́ lálábà. ọmọdé bóyá fún ah, ọwọ́ ẹ fún mi ọwọ́ ẹ. aso bóyá fún ah, làfin yẹn. olè agbolé ni oyè yìí ó yẹ kẹ́ máa shine face kẹ́ máa wojú yẹn kẹ́ tó gbà nǹkan lọ́wọ́ ẹ̀ ó yẹ kí n waste yín ni. inú mi ò dùn ọkàn mi gbọgbẹ́ torí bẹ́ẹ̀ ló jẹ́ kí n wá ẹ wá ó ṣàwọn ìgbà tí mi àti ẹ̀ ń fẹ́ra ó máa ń bú mi ní ìbùkún wá ní ẹlẹ́dẹ̀ ni mi pé kó tó súnmọ́ mi bí mo ti lóyún ṣùgbọ́n àtìgbà tí mo ti fẹ́ ọkọ mi mi ò ní oyún àròdálẹ̀ rí nǹkan tí mi ò tí ì fẹ́ ẹnu mi jẹ òun ló ń lọ yẹn àti ṣáájú ṣáájú àti ṣe wàhálà ṣe wàhálà dókítà dẹ́ ni kò sí nǹkan tó ṣe mí àtọkọ mi ah, torí bẹ́ẹ̀ ni mo ṣe wá báyìí mo fẹ́ ká máa ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀ please. Akin tó bá gbà láti bá mi ṣeré kí n tó lọ bíbá ilé ni màá fún ẹ ní two hundred thousand tọ́lọ́n bá wá ṣe á mi sí i tí mo fi inú ṣe oyún i promise you one million naira. Um, Ìrètí gbogbo ohun tó sọ ló yé mi àmọ́ mo fẹ́ kó o jẹ́ ká rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti nígbà yẹn bí nǹkan àtijọ́ tó ti rí kọjá ó fẹ́ fún mi ní two hundred thousand ó fẹ́ fún mi one million kò dín ọjọ́ ọ̀rọ̀ mi kù kò dẹ̀ fi kún ẹ mo kàn máa rọ ẹ áwùn mi kò para sọ́dọ̀ ọkọ ẹ̀ bá ọkàn ẹ pọ̀ èyí tó dáa ló ló máa ṣe fún yín níwọ̀n bá àgbà tí dókítà sọ pé o ò ní problem mo fi ń dá ẹ lójú pẹ̀lú ògùdọ̀ ọlọ́run o máa bímọ. akin kí ló ń sọ fún mi náà ṣé o fẹ́ kí ọ̀rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí kò nípa ni jọ torí ọlọ́run consider mi. ẹ ẹ retí ní sọ̀rọ̀ sọ̀rọ̀ akíntómọlánà nǹkan ló ń rí lẹ́nu mo ti di àtúnbí pátápátá gbogbo tá a ṣe yẹn ìgbà ìmọ̀ ni mò ń bẹ̀ ẹ́ lórúkọ ọ̀tọ̀ lọ́hùn gbàgbé gbogbo ọ kódà kò mí kó torí tó wá bá mi ń bì bóyá mi dá ẹ lóhùn kó wá gba ọ̀dọ̀ ọkùnrin mi lọ tó o bá lọ sọ́dọ̀ ọkùnrin mi tó o bá kó bọ́kọ ẹ o lè kó bára ẹ kádàrá ẹ dá kò lè ta sí ẹ please wò wò wò wò. má a sọ kankan jọ̀wọ́ fi ọ̀rọ̀ rẹ̀ Um, um, um, um, um. Um. Eh, kí ni um, tí um. spell m yẹn ó yá the spell m uh, mm, mm. ṣé mo ṣe wọlé sí i mo kọjú sí No. O sinmi oya shh shh good now sotiri ọlọ́run ẹ̀yin obìnrin ẹ̀rọ ayé wa o tó Wow. ń wá Jezebel nílé You're going to ni Jezebel You. wo ajá burúkú díẹ̀ pẹ̀lú bọ́kọ ẹ ṣe ń tẹ́ lọ́rùn tó ah òyì ń ṣèrànù òṣìkiri àtẹ̀wá Oh, tán ó wàá rẹ̀ tó Oh no, ṣèrànù ó wá no. Oh no, olóòórùn olóòórùn lásán lásán yìí ọlọ́run ah, ó rẹ̀ ní ṣe ó yá dojú ọ̀bùlẹ̀. Ah, wèrè tún gèdì ah, ó gèdì ó ti kúri ó ń ṣe house eh, ṣe bí òun ṣe máa ń gbádùn ẹnìyẹn tó bá ń gun àbí tí o bá ń bọ̀ bó ṣe ń jábọ́ nìyẹn. nǹkan kan rí i o ò fọwọ́ kan ta ní rí. mo fọkàn once. once olórí burúkú ni ẹ ìyàwó oníyàwó ló gbádùn once ló tún ṣe ó <laughs> máa dán lọ sí ọlọ. jẹ́ mo fọkàn yẹn. Thank you. No sé, ya. Mi lọ bí mo kàn ara yẹn mi o. Mo ti di pé ọ̀ mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀, mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀, ọ̀ mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀, ẹ jẹ́ o tó fẹ́ rọ. Ibo ló sá lọ? Ẹ mi sá lọ. O jẹ wíwú. Díẹ̀ díẹ̀ ni o. Dúró dúró sílẹ̀. Ìyá jókòó sílẹ̀. Ṣé o ti tí o bá gbóòórùn ìyàwó níyàwó ò ní fi ra mú mọ́ sọ̀rọ̀ mi yẹ bàbá wèrè olórí burúkú olóṣì ah once o olórí gbogbo ó jẹun àgbà bóyá ah! jíjẹ jíjẹ ọ̀sán. Oh! ẹ jọ torí ọlọ́run mo bẹ̀ ẹ́ ni mo mọ̀ pé mo ti ṣe jọ dáríjì mi ìmọ̀ràn àwọn ọ̀rẹ́ mi ni mo tẹ̀lé. so tí àwọn ọ̀rẹ́ ẹ bá ní kó mú ọwọ́ ẹ̀ kó ti bọ̀ sáà kéèké wàá tọwọ́ bọ̀. rárá. ok tí wọ́n bá tún ní kó bẹ́ sínú odò wàá bẹ́ sódò. rárá. ó mọ tó ń sọ fún mi sìn yẹn ni pé táwọn ọ̀rẹ́ bá gbìmọ̀ tó bá advice pé ọkọ ẹ o èmi ọkọ ẹ kó o gbébọn kó o pa mí wàá pa mí. ah no ni I can't do that. oh I see I see bó jẹ́ kí n sọ kí n kọ̀ fún ẹ ẹni tá a kọ́ níkà tó hùwà ìka yẹn ó fẹ́ tinú ẹ̀ ṣe ni nǹkan tó wà nú ẹ̀ gbọ̀ngàn tó fẹ́ ṣe yẹn òun ló ṣe jáde. ah no ọkọ mi kò rí bẹ́ẹ̀ jọ torí olówó tì mí ní. ìwọ tẹ̀lé ìmọ̀ràn táwọn ọ̀rẹ́ tiẹ̀ fún ẹ. ọkọ mi jọ torí olówó dáríjì mi kò fi lè fa mi létí mi ní ṣe fẹ́ mu kú mi jù. ìfẹ́ máa fọ́jú o ìfẹ́ máa fọ́jú ìfẹ́ ò ríran létí tí bá ṣe ìfẹ́ tí mo ní sí ẹ tí bá ṣe bí ìfẹ́ ṣe mú mú ló kan àyà mi tó. jọ torí olóòrùn fèbè mo promise ẹ mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ and ìgbàkúgbà tó bá tó bá mi. retí mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ go back to bed lọ́sùn. jọ torí olóòrùn tó bá yẹ kó ti dáríjì mi ó yá jẹ́ ká jọ lọ sùn please. torí pé o ti mọ bó ṣe máa ń mú mi àbí àbí o mọ to ṣe máa ń mú mi tínú bá ti ń bí mi kí mo ń bọ̀ máa bẹ́ẹ̀. ọkọ mi ṣe bí tí irú ẹ̀ bá tún wáyé. ṣọwọ́ um, yìí ṣe a lè rí nǹkan kan ṣe sí ni bóyá kéèyàn lọ sọ́dọ̀ doctor or anything bọ́wọ́ yẹ kó mọ kí mo ti try lórí ẹ̀ gan bọ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí torí mo gbà ká mọ́ lórí ẹ̀. kí la máa ṣe báyìí ṣé bá ṣe máa fílẹ̀ nìyẹn bó jẹ́ kí mi jẹ́wọ́ ṣòwé tó bá ń bá mi ṣeré mi kí láì bó ṣe jẹ́ pọ́wọ́ kan ló máa ń lò yẹn ó máa ń rí bákanbákan wà tó nù mo lẹ́hùn bí a lè wá nǹkan ṣe sí. mo understand feelings anyway eh, bọ́ ó ti mọ̀ láti lẹ̀ pé ọlọ́wọ́ kan ni ọkọ tó fẹ́ so kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i all right all right no problem gbogbo bóyá má ṣe má ṣe ọlọ́run akọ àmọ́ ṣe pẹ̀lẹ́ ẹyin ó dẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ó ní nǹkan kan tí ó ń bọ̀ mind mi tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ni but ẹ̀rù ń bà mí àti sọ because mo mọ bó ṣe máa take express your feelings now. okay. E, jọ tó yọ lọ sórí kínní nǹkan ṣé pé mo mọ̀ mọ́ tó má bínú ṣó ti gbọ́ e, nǹkan tó ṣẹlẹ̀ ni pé lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ̀ mo kàn notice pé mo ń feel somehow you know mo wá lọ sọ́dọ̀ doctor wọ́n ṣáà ní kí n lọ ṣe àwọn test kọ̀ọ̀kan e, at the end of the day ṣá doctor confirm fún mi pé mm, mo ti lóyún oṣù mẹ́ta. olóyún ah. olóyún fún mi baby please wo má bínú sórí. ọlọ́run mo dúpẹ́ o èmi tó yẹ pé wọ́n pè ló kóbó so kóbó mi lè fún yàn lóyún god. I want you to measure something. Just name it. Name anything and I will do it for you. Tuna, baby, ṣé pé o ti accept oyún inú mi? Why not? Ah, oh God. You're darling. Oh, thank yeah. God. Oh. So kí lo fẹ́, kí lo fẹ́, kí lo fẹ́. Just name it. Um, um, let me think, let me think, let me think. Um, oh, um, um, mo fẹ́ kó change wardrobe mi. Apart from that, kilo ló tún Um, mo fẹ́ kí mi àti ẹ̀jọ̀ jáde ká ní nice time. Kí n gbé ẹ lọ Dubai, London, US. Anywhere, I, I don't mind. I'll oh, do that for you. Oh, thank you, baby. thank you. Bàbá yìí virus eh? ẹ̀yin ẹni mo wà. mo ń pàtó ẹ. báwo rí màá nọ. omi mo wà lẹ́yìn ẹbí. bó o jí ẹ sí mi bá rẹ dà sọ́run ìwọ ló kó bá mi látàárọ̀. <laughs> one two three four ṣé o fẹ́ kí n ṣe slow motion ni. ẹ. ládùúgbò ò lè gbà lọ́wọ́ mi. ayé kan dúmọ̀ sí ti. èmi ẹ kò. mo tọ́ sí ẹ. màálù ẹ pa o. ẹni kò dáhùn. ibẹ̀ ti ọ̀tá gbogbo pé o. ọ̀tá jẹ́ ògbó gbọ́dọ̀ fọ̀hún. jẹjẹjẹjẹjẹjẹjẹ. Alaba Alaba olóṣòdì gé olóṣòdì gé. Bọ̀ ibi ìfún ẹ jù. Bàbá ẹ bá fún ọ lọ́tàwá ìwà lápọ̀. Bàbá Adébíyí owó at the right time ló wá yẹn torí ọ̀tá wa wa yẹ òun ni wèrè yìí need kójú ẹ̀ clear. ilẹ̀ ìwé ti mú lọ ẹni tó sọ̀rọ̀ ìgbé gbogbo wa ní nǹkan nísìnyí ó dá wàhálà lẹ̀. mo wà lẹ́yìn ẹ̀. Ah! ó ẹ gbàjáre àkọsílẹ̀ ah, lọ dábàá yẹn. bàbá bàbá ẹ ah, ó jà eh. ẹ ó ti jà ó ti jà àgbà yìí kí lórúkọ ẹ. Eh ẹ lè pè mí ní làjà. làjà ọmọ alájà <laughs> ah, this is fm làkàṣẹ́ra làjà dábàá alájà nígbàjẹ́. máa wò bí màá ṣe ṣe púpọ̀ wọ̀nyí. ilẹ̀ ẹnu ọtí ti. eléyìí ó máa tí ẹ yàtọ̀ sí pé ó máa tí ẹ ó máa sápa ẹ lórí gan. virus mo confam ẹ wo ni. ó dà pé o ti ń ṣeré o confam poison tó máa pa ẹ bó ṣe máa lọ confam poison náà nìyẹn mo gbọ́ tí fún ẹ o ò tẹ o ò já sí anything rárá ọpọlọ ò ń ṣiṣẹ́ bí mo ṣe gbé fún ẹ o yẹ kó kánà ìgbó yẹ kó gbé sẹ́gbẹ̀ẹ́ ni wípé léyìí o ilé là ń gbé lọ. virus kí n dé padà ni. that's all. kíkọ́ fún yín sí ni pàdé mi wàá gba yìí ń tiẹ̀ ọ̀dọ́ èèyàn ni ẹ o lajà àbí kí ló porúkọ ẹ somebody yọ túmọ̀ eléyìí ò gbẹ̀ kọ́ ni ọ̀dọ́ bàbá wèrè ni ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ ẹ tó bá ní kọ́ fún ọ sí ilé náà. ẹ kọ́ fún yín sí bàbá ó yá ẹ kó mẹ́fà fún yín. ló tún ń pè mí báyìí. Ah. hello báwo ni káàárọ̀ ah! yìí olúwa ṣeun eh akin òkú ah, olúwa ṣeun ẹlẹ́dàá mi ò ṣe ó response is treatment ah olúwa ṣeun ah mo mọ mo mọ pé máa lose blood gan ẹ̀jẹ̀ yẹn pọ̀ gan lálẹ́ ọjọ́ yẹn wọ̀ mi ò lè help situation kan tó ṣẹlẹ̀ ha o ṣe o ṣe ẹ màá wá wò èmi náà máa pè màá wá wò ha o ṣe gan ni ó dàbọ̀ ìwà ò ṣe ọ ọlọ́run. kú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ kú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ wà kíkẹ́ tó ọmọ olóṣèlú tó ń kó. àṣàlàntì. ọtí ọmọ mi àwọn eléyìí àwọn eléyìí wọn bad gan èmi wíṣkì. orí yà yìí ni. kí ni problem wọ̀ bọ́ iná yàrá àyà ẹ̀ kí ló ṣe tó ń disturb ana ó yá wèrè ni ó dẹ̀ ń jàǹbla ọtí mélòó sí ìmú ń sìn tó wá ń jàǹbla tó ń kárí ó kàn ń pariwo lẹ́lẹ́rú ya ó yá wèrè ni. axial dadi àwọn eléyìí àwọn eléyìí wọn bad gan. ọ̀rọ̀ àgbọ̀ bọ̀ ń ṣe eré sá. bàbá kan fáwọn orí yà wèrè. wèrè ni wèrè yìí o. ọlọ́run. ah ẹ wà ṣọlọ irú àwọn eléyìí ẹ̀kẹ́ máa gbà wọ́n láyè mi báyìí o kí ló fa nọ́sẹ̀sì tó bá mọ tí mo wà lọ sùn ni máa ń wèrè yìí ṣá. oya oya ask your daddy àwọn eléyìí. bá tí wọ́n ṣépè fún yàrá ìjà ẹni kí ni tí wọ́n gbélé yìí. wá kí ló ń ṣe ẹ kí ló ń ṣe ẹ o rí condition náà ni kí ló fa gbogbo òṣìṣẹ́ rẹ̀ fẹ́ ṣé o fẹ́ máa bá ta káàdì ṣé lè ló fẹ́ máa bá ta káàdì ni ṣé kàn gbé lúdò wá fún ẹ kẹ́ máa ta yòyàwó lé wá kí ló ń ṣe wọ́n bá ẹ sọ kó dákẹ́ kó dákẹ́ òun pariwo bad gan bad gan kò ní da fún yàrá ya ẹ yàrá yẹ fẹ́ bá tọ́ àwọn tó jókòó yìí ni àgbà bá ńlá kú ẹ fẹ́ bá táwọn àtàjókòó yìí ni wá èmi ò sí fún gbogbo yẹn o sórí kú tí gbogbo yín pariwo tẹ̀ ń pọ́nlé tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe wo ọmọ ta wá ní o èmi ò fẹ́ mọ bó ṣe jẹ́ o àwọn máa tírì fọkọ̀ pẹ̀ àbó ń ṣe èrè ẹ ogbẹ́rin sápá ni wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di mr agility ìmá delete ẹ̀ àbọ̀ ń sinwi ni wọ́n bẹ sọ wọ́n bẹ sọ rẹ̀ tu ojúṣe o bad gan o bad gan o bad gan o bad gan lọ bèrè lọ́wọ́ kù ó ní mò ń sọ ìfún gbogbo aládùúgbò kí wọ́n gbọ́ èmi bí mo ṣe wà virus ni mí kò sẹ́ni tó reject mi sínú system ẹ̀ tí system ẹ̀ ò dàrú pátápátá ikú tí gbogbo yín pọ́nlé tẹ̀ ń pọ́nlé tó máa tó máa gbọ́rọ̀ kú gbogbo yín máa máa sà tẹ́ máa máa sà ọmọ tàwa ni nígbà tí a wà á sùkúl ó try ẹ̀ ọlọ ẹmí ẹ fẹ́ bọ ah, ah. tó tó tó ó rẹ ní ṣe ìgbà tí mo wà lọrin ikú tóun lọ jẹ nọmba one tọfẹ mi ṣe nọmba three from nọmba three àwọn ṣe palace school I overthrow wèrè mo take position ìyẹn ló fẹ́ máa gbọ́ wọn sọ ìwọ bad gan bad gan tó bá ti sọ pé bad gan bí màmá treat for cup ẹ̀ àbó ń ṣe ni. Yeah, ask your mommy. Can Kémi ask mommy. Àwọn eléyìí, àwọn eléyìí. Ó Oh shit, Yeah, yeah, ask your mommy. Ẹ̀wọ̀n pèrè lọ́kọ̀ ìjà. Orí ẹ̀ já. Yeah, yeah, ask your mommy. Orí ẹ̀ yìí, bí bọ́lẹ̀ mẹ́rin. Ó sì ń bẹ̀rẹ̀. Ẹ̀ ṣùgbẹ́yìn. Ṣùgbẹ́yìn. Ó ṣí èrè ni. Ẹ̀mi Oh shit, bá. Ó ṣí èrè. Ó ṣí èrè. Bí bọ́lẹ̀ mẹ́rin. Ó ṣàwọ̀ ìsìn. Ó lẹ̀ yìí. 加油！加油！ ojú omi. Ojúlẹ̀. Who you be? Tàbá náà ni. Ẹ já ríra. Wà á kí olóòlò tẹ̀sítò. Tí mú kò mọ̀ lọ́lọ́ o. Wèrè ló ń bá mi ta àdìsá ọmọ fìyẹn lẹ jàre kó kọ́ làwọn ọmọ yẹn náà àwọn yòókù bóyá lọ. tí n ṣú ẹ mo ṣe jẹ kò ní mẹni tó ń bóun fò náà ṣọlọ mi yẹ. no wetin happen be say o dárúkọ kan bẹ́ẹ̀ tó bá mi lẹ́rù you understand tó rẹ̀ mo ṣe ní kájọ ríra there is one guy wey you mention him name Iku. ikú ah! dẹ́ẹ̀dẹ́ẹ̀ gbò òṣàlù ah! rọra ń fi small mouth pé bẹ́ẹ̀ ó máa láwọ́ gbẹnu tó ní ikú ah! ọmọ ikú na my personal person way back látàrí ẹlẹ́lùmọ́lẹ̀ na person wey be say we dey together bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀ ṣọ́rọ̀ mi yẹ àjọ wà school ni it was number one while i was number three ṣọ́rọ̀ mi yẹ but kàlíkàlí ẹ̀ ló ń pọ̀ àwọn boys dey plan wọ́n dey ṣe palace school mo dey take over as number one ṣọ́rọ̀ mi yẹ but yóò dìtà relationship wa wow. ever since we still close and tight bó ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí gan ìjẹta gan àìríra ta ìjọ fó ọlọ. màṣọ mọ kútùmọ̀ sọ ṣá. fún sọ. ah what you talking about kí ló ń bá mi sọ ṣé orí nǹkan tó mú mi tẹ̀lé ẹni wípé pàtó ti jù mí lóhùn yẹn tẹ́mi náà rẹ̀ ti da padà ẹ̀ mo ti mọ̀ pé ó dà pé somebody ni ẹ̀ ò já sí correct àgbà ìpàdé mi ẹ̀ ọlọ. ẹ ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ ikú na my personal person right. you understand èmi àti ẹ̀dẹ̀ wà lórí ọwọ́ kan and mo dẹ̀ ti lose contact ẹ̀ ti pẹ́ so mo wá wò pé bó ṣe dárúkọ ẹ̀yẹn èèyàn tó súnmọ́ ni and I wan see am and how fi take see ikú. ọlọ́run tó bá fẹ́ rí kú àá rí kú ikú èèyàn tèmi ni sórí bí mo ṣe wà ọ̀dọ̀ bàbá ṣó ló ń bíbà ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ibẹ̀ ni mo ti máa ń ṣe fàájì. lọ́dọ̀ bàbá ya. sure tó bá yọ sí mi màá mọ bó ṣe máa rí kú. ọ̀ọ́kì fún ẹ nọ́mbà mi kò kọ̀ hálà mi sórí aago sọ̀rọ̀ mi yẹ bó ṣe jẹ́ nìyẹn. but I wan feel you who you be. I be ultimate virus who you be call me ẹ sọjí. lọ́jọ́ ọjọ́ kan ojú àtúnra rí ẹni tó rìn lọ ẹni tó sọnù ẹni tó kú lọ́jọ́ ọjọ́ kan ojú àtúnra rí ojú àtúnra rí òwe àkàlà nìyí o. hello sister. ẹ káàsán sá. ẹyin kọ́ ni mo rí lẹ́gbẹ̀ẹ́ mọ́tò kan níbi mọ́kọ́lá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sá mọ́tò mi break down ni mo dẹ̀ ti pe mechanic láti nǹkan mi ò rí mo bá decide pé kí n máa fẹsẹ̀ rìn lọ. ẹ ọmọ àlè ni mọ́tò náà ẹ side bó lẹ́yìn wá ń lọ. mo lọ sí bẹ̀rẹ̀ ni sá. ọ̀nà wọ́n ṣì papọ̀ náà ṣé ẹ lè jẹ́ kí n gbé yín. Ah. nù ah, ọmọ àlè ni mọ́tò tó ṣe yẹn ó lè ṣèmí náà gbà mí náà ètò ẹ̀kọ́ mi fẹsẹ̀ rìn yẹn màá dẹ̀ gbé màá jẹ́ ẹ́ sẹ́rí abẹ. ọ̀rẹ́ ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. fúnṣọ́ olè. ìrètí. Hmm. ìwọ ìwọ ìrètí. ọ ọ. not again not again. Uh, no kò ṣe kan tó rò ọlọ́run mo lè explain. ẹ̀yin o kí n kọ́kọ́rọ́ wẹ̀. ẹ̀yin kí n kọ́kọ́rọ́ wẹ̀. Wahala, mo ní mo it. wá ń ta. I've been here for over 30 minutes now. expecting you. Ah, omo no dey fall my hand o. Eh, but you no go vex. Ah, you dey tell me now. You know say na we we, you understand? I eh, no be say we be we we. So bí mo ṣe wọlé yẹn tí mo rí gbogbo àwọn set up yẹn, so tẹ̀lé àwọn ọmọ ilẹ̀ tó wà ń bẹ̀ mi ò lè wọlé kí n jókòó. Torí tí n bá wọlé tí n bá jókòó, gbèsè ló máa ná I no load? Ṣé I load? Màá wọlé àmà bá fàájì lọ. Orí mo kọ ní okay. kí n kọ̀ wá ń ta o, kí n rọra kó rárá mi kì máa ṣe fàájì mi lọ mo dẹ̀ wá ń pè ọ́ dẹ̀ wá ń fi mí pa. ẹ eh, you understand ó náà ọdọ́ kan tí mo lọ rò ní you understand ọmọkùnrin ọ̀gbọ̀dọ̀ jókòó no verse, baba you understand. ẹ eh, you dey tell me something ó ní orí pàwí. believe you mo ti rí sa ìbàdàn dead lungu To yẹ anybody ò tiẹ̀ lè expect òun ni mo ti rí èmi kàn ń drive lọ ni bí mo ṣe ń drive lọ mo kàn rí tóun náà kàn ń drive kọjá ah ẹ ikú rèé mahala ikú ikú dẹdẹgbò ikú. pàdé mi ò gbọ́ ọ̀nà ó máa dùn if at the end of the day wá pé ah èmi ni mo pè òun. for which side. ṣé wọn bódìjà ẹ tó bá ti mọ bódìjà rárá wà á rí i pé tó bá ń bọ̀ láti tó bá wọ bódìjà through Awólọ́wọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ way tó bá ti wọ bẹ̀ that's tó ń bọ̀ láti platinum tó bá ti ń bọ̀ down there's a roundabout last roundabout tó máa kàn turn to your right that's kó tó dé cutting club wà á yà sí right ẹ tó bá ti yà sí right ẹ wà á wọlé tó bá ti wọ street ẹ sórí by your right again ó lọ sí Anglican church kan tó máa rí then by your left wàá rí gate kan tó bá ti wọnú gate yẹn the next turning by your right that is Ondo Street Ondo Street yẹn wàá béèrè hotel guest house mo ti tó ti jáde IIG guest house mo ti jáde. for virus you understand you know say one scatter my brain but we go address those ones so you understand it's the only place tell me more Ibadan apata nìkan lèmi mọ̀ bá rẹ̀ bọ́ gbogbo bọ́díṣà tó ń darúkọ ṣe kíní kan ìyá ló ń fà mí. àpáta tó mọ yẹn náà ìlú náà ló mọ yẹn <laughs> ah, olórí ẹ̀yin gbọ́dọ̀ forí sàpáta àwọn àpáta burú gan èèyàn ni wọ́n ọ̀lọ́ <laughs> sórí bọ́díjà tí mò ń sọ fún ẹ yẹn ó yízì sórí àpáta tó ló mọ yẹn lámì tó bá ń bọ̀ wá gba mọ́kànlá wọlé wà á fi cotton club lẹ̀ nìyẹn cotton club máa wà by your left hand side this time around so tó bá ti dé round about yẹn wà wá tọ̀ wà á yà wọlé báyìí wọ side tí mò ń sọ yìí that's all kọ́kọ́ bèrè IG guest house ó tán ìyẹn onínú rẹ ló ń dibẹ̀ yẹn. jẹ́bẹ̀ wá nǹkan kan kò sọ̀rọ̀. a ò ní choice o láti bá pàdé ẹ wá nǹkan kan. ẹ tún wà mí wálé. Ah! Hmm, ẹ tún wà mí wálé. hello. Varos, Ibolowa, ló wà jẹ́ kí mi àti ríra mo fẹ́ ká ríra báyìí báyìí. Ikudedegbo Magagula. Virus. Ẹ hey, somebody. Ṣúrẹ́ni tó sọ fẹ́ pé òun wá mi kiri. Tó explain fẹ́ pé òun fẹ́ rí mi. Bàbá ńlá arọ ló pa fún ẹ. Ó fẹ́ pa mí ni. Irọ́ ni, ó fẹ́ pa ẹ kẹ̀. Ìyẹn ò possible. Kí ló fi ṣe tó fẹ́ pa ẹ? Ìjẹ́ o mọ̀ wípé èmi àti ẹ̀ àjọṣe díì kan To worth fifteen million naira. ó dẹ̀ gbé ògbó yẹn ó dẹ̀ ah lọ. Ah. irọ́ nìyẹn ah, dé máa wo bàbá wẹ̀rẹ̀ ní bọ̀bọ̀ ìṣá kò sọ ẹ́ fún mi akọ̀wá paraga john à ń ṣe fàájì ó kọ̀ dé ó dẹ̀ dá fàájì sílẹ̀ mímí dẹ̀ kọ̀ bẹ̀rẹ̀ si í sọ̀rọ̀ mo sọ̀rọ̀ pé ikú o èèyàn o kọ̀ ni pé mo mọ ọlọ́run òun wá fẹ́ pa ẹ́ ó dẹ̀ ti rí kú rẹ̀ ọlọ́run ó ti rí kú ọlọ́run. <sighs> Barros ẹ ikú gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ mo fẹ́ kó wọlé tì mo fẹ́ kó penetrate mo fẹ́ kó wọlé kanlẹ̀ kó bá mi kó virus ọbẹ̀ kó dààmú ẹ̀ kó delete ẹ̀ dànù. pàdé mi ọlọ́run o ì tí ì sọ̀rọ̀ kanlẹ̀ ọlọ́run ò dẹ̀ ní sọ̀rọ̀ kanlẹ̀ yàtọ̀ sí pé mo fẹ́ delete ẹ̀ lásán as virus máa wọ system máa crash ẹ̀ ó dẹ̀ ti crash bó ṣe wà yẹn ọlọ́run ó ti kú bó ṣe wà yẹn ó ti kú ó ti rí kú ó dẹ̀ ti kú straight ọlọ́run gbà bẹ́ẹ̀ ah, wo few minutes go fún mi o má máa fi padà wàá gbọ́ announcement ló máa gbọ́ ọlọ́run. virus tó bá ṣe lé fún mi gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ máa fẹ́ ní two hundred and fifty thousand naira cash. ikú o máa ti ń sọ̀rọ̀ jù nǹkan tó máa ń dùn mí lọ́rọ̀ ẹ̀ nìyẹn two hundred and fifty thousand naira O gbà bẹ́ẹ̀ ṣé tí bó ṣe wà yìí tó bá ti gbọ́ pé ó ti kú báyìí sórí fifty thousand orí ẹ̀ fi dáfàjì fáwọn boys tí bá ti dé báyìí kọ̀kọ́ two hundred thousand fún mi sọ̀rọ̀ mi yẹ sórí fifty thousand naira yẹn òun la máa fi ṣòkú ẹ̀ òun la máa fi sin. lọ́jọ́ ọjọ́ kan ojú àtúnra rí ẹni tó rìn lọ ẹni tó sọnù ẹni tó kú. fàṣẹrà. ẹ ẹ wo ẹni tó rán ẹ wá kò lè sọ lóyún ẹ pé mi jẹ fún ẹ àbí kò lè sọ fún ẹ pé mi gẹ tó mi ò kì í ṣe àrùn rírọ. ẹ ọ̀rọ̀ ẹ yé mi náà ẹ somebody ó yẹ kó yí ẹ náà àwọn fẹ́ má tẹjú ọmọ àwọn ọmọlẹ́ náà. wo professional èmi ògbó lẹ́yìn tó ń ṣe yìí ojú bàbá ẹ lọ yàrá yà ẹ. lọ́jọ́ kan ojú àtúnra rí ẹni tó rìn lọ ẹni tó sọnù ẹni tó kú lọ́jọ́ ọjọ́ kan ojú àtúnra rí. wà á ọ̀gbẹ́ni ikú rẹ̀ máa pa ẹ́ lẹ́yìn tí wọ́n kó smart àbí. ètò lágbàtò dey follow you talk you think say i no die i still dey alive lágbàtò dey follow you yan ghetto. bẹ́ẹ̀ sílẹ̀ yàrá ìjà ẹ̀ máa fi ìbọn ìfọ́kù ẹ̀ sí ni bẹ́ẹ̀ sílẹ̀. bọ̀ bọ̀ tó bá farabalẹ̀ fún mi explain náà. wetin you wan explain ikun wetin you wan explain to me. ìwọ òtúnwó virus nìkan wá pa ni ó mọ kébí títà nìkan tọ́sí nìkan ti bẹ̀rẹ̀ èmi ó mọ pé ikú ọlọ́run nìkan ló lè pa èmi gẹ́tò kò sẹ́dá ẹ̀ láàyè kan tó lè pa mí gbé wa. farabalẹ̀ kò ní sùúrù fún mi mo lè ṣàlàyé kó dẹ̀ máa yí ẹlẹ́yọ kọ̀ọ̀kan gẹ́tò. wọ́n kọ́ bá tọwọ́ mi dànù ó wá sọ èmi dàpẹ́bẹ́ yàrá ìyá ẹ̀ ẹ̀mí ìyá ògbé mo ti time rẹ kó máa pè mí pé kúkú good news àbí ìyá get out jàre pàṣẹ ìyá ẹ̀. Ah, baby. hello dear. ìwà àti ta lè jọ ń jà lórí phone. Hmm, oh, uh, na one stupid boy like that. Mm-hmm ọmọ kò ń sọ̀rọ̀ obìnrin kò ń sọ̀rọ̀ my friend mo ní ta ló ń pè àní kò ń ṣọ̀rọ̀ obìnrin kò ń ṣọ̀rọ̀ tí mo lè sọ fún ẹ understand now. kí n gbàgbé àmì kí n gbàgbé àmì. ghetto you are ah. under arrest. bọ́lá ibo ló ti rí bọ́n. ìbọ̀rọ̀ létí ṣala má bí mi níbèrè òṣì wọ́n rán mi sí ẹ. gbogbo ẹ̀ gbọ́ ọ̀pọ̀ tí mo sọ dáadáa. ṣe rí ọ̀rọ̀ ọmọ ghetto yìí ó ti di wàhálà síjọba fara ẹ lọ́rùn. a náà lè kọ́tínú láti máa wò ẹran wa ni à ń láti mú kì wá ṣe ẹni tá a lè mú o bọ̀ mo ti rí i pé ojú mi ló ṣe wọn sọ fún mi ó ní iye ọta àbọ̀tíbọ̀ ìwé sì dànù àdẹ̀lẹ̀ kọ́ńtínì láti máa wo kò gbọ́dọ̀ pọ̀ ju iṣẹ́ tágbófinró lè mú lọ mo wá wò pé kì í ṣe ta gbọ́dọ̀ mú gírígírí ó ti di iṣẹ́ ọpọlọ ń sìn ìyẹn bọ́lá ọ̀rọ̀ tí mò ń sọ ìwọ ló kàn jù mo fẹ́ gbéṣẹ́ ìfọ̀n dóò reward wà lórí ẹ̀ tó bá lè ṣe òun láti mú bọ́ọ̀ì pẹ̀lú ọpọlọ ìwọ ńlá máa assist n ṣe jẹ́ pé òun gan fún ni kó ṣe pé CID department ló ń wà lára àwọn iṣẹ́ táwọn kọ ni ó máa lè mú afẹ́múra dẹ̀dẹ̀ ni bọ́lá ti tó anything tó bá gbà ni kò fún afẹ́mú bọ̀bọ̀ in life ni àfẹ́mú lókun rárá àwọn ọ̀dẹ̀ mọ nǹkan tí mò ń try láti sọ ìrúwọ́ ọ̀dẹ̀ wà ńlẹ̀ o ọmọdé ló jẹ́ lójú mi gbá tó fi ẹ̀ṣẹ̀ gbéraga and I know you can do it picture ẹ lélẹ̀ wá fún mi ní kò pẹ́ kò pẹ́ am I clear? yes sir. Yes, sir. see you later. so wọ́n pretend sí mi látijọ́ yìí bẹ́ẹ̀ ni kò nífẹ̀ẹ́ mi. Hmm, torí pé o gọ̀ and i'm doing my job okay tó bá dẹ̀ feel kò smart tó bá lọ try anything funny má fìbọn ìfọ orí ẹ̀ dànù. bọ́bọ́lá máa jẹ́ kó yé ẹ pé ọmọ gbòòrò lèmi ọmọ ikọ̀ ńlá lèmi ẹni tó bá mọjọ́ tó bá máa kú nìkan ló lè rí mi pa kò dẹ̀ sẹ́nibọ̀dì tó mọjọ́ tó máa kú ẹ lè rí mi pa. bọ́ọ̀lọ̀ ṣó fẹ́ gbọ́ tuntun sórí gbogbo nǹkan tó ń jọ ẹ lójú gbogbo nǹkan tó gbójú lé pátá gbogbo nǹkan tó wà lára ẹ pátá èmi ti ṣiṣẹ́ kọjá abẹ gbogbo ẹ pátá mo ti bàjẹ́. ẹ wàhálà ti wà nípa ọ̀rọ̀ ọmọkùnrin tí mo wá bá yín sọ ń sí òun ni wàhálà wà lé lórí o ẹ̀yin náà lè dẹ̀ ṣèlérí fún mi ẹ pé gbogbo ibi tí má fẹ́ dé láyè gbogbo bẹ̀lẹ̀ máa sì dé láti ilẹ̀ náà ẹ mọ̀ pé iṣẹ́ ìkó ń ṣe pé nǹkan tó wù mí lọ títí ẹ̀yin náà lẹ ní nǹkan tẹ́ ẹ fẹ́ kí n ṣe nìyẹn pàápàá jùlọ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí mò ń ṣe ẹ wò ìjọba ti wá gbéṣẹ́ ńlá kan lé mi lọ́wọ́ tó jẹ́ pé ó kà mí láyà bàbá mi o iṣẹ́ ikú ni o ah. bẹ́ẹ̀ ni iṣẹ́ mi ni ó ní ògbólógbòó ọlọ́ṣà kan tíjọba ti ń wá tipẹ́tipẹ́ tí ó jẹ́ pé wọ́n ti sa gbogbo pa wọn láti rí tí wọn ò rí mú ẹnujọ́ mẹ́ta ìlọ́gá mi ṣàwápọ̀ iná ní pé àwọn gbéṣẹ́ yẹn lé mi lọ́wọ́ ó dẹ̀ ní iye ọjọ́ tí wọ́n fún mi láti fi wá ọmọkùnrin rí mo ṣáà ti ṣe gbogbo wọn tí mo lè ṣe àmọ́ ṣẹ́rọ ọmọkùnrin ogun ti pọ̀ jù fún ogun ara ẹ̀ ti pọ̀ jù mi ṣàmọ́ bí mo ṣe máa ṣe ó ní mo ṣe wá bá yín kẹjọ kẹ gbà mí kẹ ṣàánú mi. ṣòtí bẹ́ẹ̀ ni sá. níjọ́ tó ti kọ́ wá kó wá sọ̀rọ̀ ọmọkùnrin lèmi náà ti jáde lórí ọ̀rọ̀ ẹ̀ tèmi náà ti ń gbégbèsẹ̀ fọkàn ẹ balẹ̀ ó máa ń mú un ná àwọn tó ń ṣiṣẹ́ fún wọn parí iṣẹ́ sára ẹ̀ ó nípọn láyà bíra <laughs> ẹni máa mú ọmọkùnrin yẹn àsìkò tó jẹ o má jẹ ń tọ́ ẹ ṣùgbọ́n kí ló bá yí ẹ̀ jẹ gbogbo agbára tó wà lára ẹ̀ kí ló bá jẹ omi irú lásán kí ni mo ti pè fún ẹ omi irú ẹ omi bó ṣe wà yìí wà wá gbìyànjú omi yìí wà máa bu sómi tó máa fi wẹ̀ díẹ̀díẹ̀ ó máa máa fi wẹ̀ ní gbogbo ìgbà lẹ́yìn eléyìí wà á tún máa bu díẹ̀díẹ̀ sínú oúnjẹ tàbí inú omi tó máa fi gbọ́ oúnjẹ fún un tó bá ti ń jẹ tó ti ń wẹ̀ díẹ̀díẹ̀ náà ni gbogbo kíni ẹ máa máa bàjẹ́ torí iṣẹ́ tó wà lára ẹ̀ kì í ṣiṣẹ́ kékeré o ah wàláhì tàlẹ́ sọ́mọ́ bìláì kì í ṣiṣẹ́ kékeré wọ́n ṣiṣẹ́ sí lára tí gbogbo iṣẹ́ ara ẹ̀ bá ti wá bàjẹ́ tán pátá káfàtà wàá wá mọrú bàbá tó ní èmi ni màá sọ fún ẹ ìgbà tó máa mú àsìkò tó máa mú bá a ṣe máa ṣe bá a ṣe máa rìn èmi ni màá sọ fún ẹ fọkàn ẹ balẹ̀ o ti mú ṣáàlà kí ni ìṣòro tó ní tó ní tán kékeré. ẹ bàbá mo fẹ́ bèrè kankan gbogbo agbára tẹ́ ẹ ṣe fún wa yìí ṣó ní kankan tó lè bàjẹ́ ṣá. bẹ́ẹ̀ ni ìpẹ́ẹ̀lẹ̀ tàbí omi irú bóyá ẹ mu omi irú àbí ọ̀dà lé yín lórí yóò bàjẹ́ o ṣùgbọ́n rúri oníṣẹ̀lẹ̀ kò níṣẹ̀lẹ̀ jẹ́ ọmọ lọ. well ìgbà ló ń pa ẹnì kò ń pa o. Ah! kódà mo gbé mọ abẹ́ ìṣàwádà ń bì. hello guys ó yẹ fọlẹ̀. Everybody, oh, yeah, do it. She the okay, oh, yeah, do it. Do it, do it, do it. She the ama, oh, yeah, do it. Oh, yeah, do it. Oh, yeah, do it. Ibo, ládùúgbò. Mo ní kó dá dùbúlẹ̀. Kẹ́mi gan la ka síbẹ̀. Àbúrò. Àbí wàhálà bá fọwọ́. Come àwọn adigunjalè tí adájọ́ ṣẹ̀ṣẹ̀ ṣèdájọ́ fún ẹ máa bá wa kà lọ. ẹ jọ̀ọ́ ìjẹ́rìí sórúkọ yìí fáwọn ènìyàn wa nílé. action ọmọ ayé. mo mí ìpè kí ni orúkọ yín tí ìyá àti bàbá yín sọ yín. Ah, ah. mo ní action ọmọ ayé kílẹ̀ tó fẹ́ kí n sọ pé kì í ṣe orúkọ mi nìyẹn ni. Ah, àgbẹ̀rẹ̀ ṣe. o ṣe. dáàrú sọ́kọ̀jọ́ ìwọ ìwọ ọlọ́pàá lásán lásán ìwọ èmi ló ló sagama jẹ fún ayé mi ò ikú apá èmi action ọlọ́run ó ga o ó ga o ó ga o. ọ̀gbẹ́ni ghetto ìjẹ́ lè ṣàlàyé ní kíkún orúkọ tí ìyá àti bàbá yín sọ yín fọ́wọ̀n ènìyàn wa. mo mí pé kí ni orúkọ yín. wá èmi ò sọ̀rọ̀ púpọ̀ o èèyàn ọba ni mí no comment kò sí nǹkan mo fẹ́ sọ. So ẹ̀sìn báwọn ọ̀gá yín ti dájọ́ ẹ jẹ́ àwọn nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde náà. ìjẹ́ ever regret ohun tó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí àti advice yín fáwọn ènìyàn wa. mo regret o ọlọ́run gbọ́ mo regret advice tèmi ni pé tí n bá rí àwọn ọkọ tó fẹ́ bá ṣe bíi tèmi àdàkẹ́ gbàgbé òṣìkẹ́ filẹ̀ torí iṣẹ́ tẹ̀ ń wò yìí ìgbádùn díẹ̀ ìyà púpọ̀ ni tẹ́ ẹ bá mọ̀ mi expect pé mo lè bára mi nírú condition yìí náà Ọlọ́run <laughs> eh, ẹ̀yin kọ́. èmi regret ṣẹ́mi ẹ̀dẹ́ máa sọ̀rọ̀ ṣe bí ghetto ọba àlùkọ́ mi ò lè ever regret ah. kò yí ẹ tó bá já sí kí n tètè ajá ẹ tán sìn tí o bá ṣeré tó sunko bọ́lá lásán lásán obìnrin lásán lásán ló burú èmi wo anyway mo fẹ́ mú ọ yíṣẹ́ sí bọ́lá ẹ̀sán ohun gbégbó sí ìwọ́n tó bọ́lá ṣoyún inú ẹ̀ o torí mo ń padà bọ̀ very soon mo dẹ̀ mọ́ kí tí wọ́n máa fi dé lásán ọmọ mi á ti di big boy iṣẹ́ mi ló dẹ̀ máa ṣe ó máa di ghetto junior ni. padà wá kẹ. ọ̀gbẹ́ni ghetto èyí tún sì nírètí pé ẹ tún sì ń padà bọ̀ ń bí pẹ̀lú gbogbo ohun tí adájọ́ ti sọ pé kó lọ pa yín. màmá ah, ah, ẹ̀fìyàn lẹ̀ ah, ṣe bá abiyamọ lẹ́yìn náà abiyamọ dẹ̀ lẹ́ni tó dájọ́ fún wa a sì lè padà wọn tọ́lọ́run bá kọ́ ẹ gbàgbé òṣì o. ẹ wo ìgbà ló ń pa ẹnì kò ń pa o tàbá lẹ́ni ká mú ènìyàn ọ̀la la máa mú. ìgbà ló ń pa wọn kì í pa o láago mélòó tó pa ẹ tán ẹ wo ẹ̀yin yọ̀mí tẹ́ wà ń ẹjọ́ àdúrà ni mo fẹ́ kẹ́ bá wa gbà wípé tá a bá ti dé ọ̀run ọwọ́ ọ̀tún Olódùmarè ní ká dé sí kò jù bẹ́ẹ̀ lọ ká lè tún máa ṣe kí ni ká lè máa flẹ́ńjù ayé wa lọ ẹ bá gbàdúrà dáadáa ẹ tó ẹ̀yin èèyàn wa ìfọ̀rọ̀wọ́rọ̀ lẹ ti gbọ́ yẹn lẹ́nu àwọn adigunjalè ní báyìí wọ́n ti fẹ́ máa kó wọn lọ láti lọ́ọ́ fi ẹ̀yìn wọn ti àgbà láti iléeṣẹ́ lecturer television orúkọ mi ni Ọdún Ayọ̀. easy easy easy ṣé mo fẹ́ kó o fífrẹ̀ má rí mi bí ọ̀gá ẹ̀ ẹ tó wá ní bí ọ̀gá náà rí mi bí ẹni tí ẹjọ́ jẹ́ aláfọ̀rọ̀ lọ because <sighs> mi mọ bínú mi ṣe dúdú mo fi é gbéraga mo fi é yangàn níbi tí wọ́n ò sí at the end of the day ò dojú tì mí bọ́lá ti tẹ́ ò ní gbèrè tìjú láyé ẹ o. àmì sà. you see akitiyan ni mo rí ni mo ti mọ̀ ọkọ ọmọ yìí ọmọ tó máa wúlò ni sórí gbogbo ibi tóun ẹ̀ kó dé ibi iṣẹ́ ọlọ́pàá ibẹ̀ ló máa dé lágbára ọlọ́run. àmì ẹ̀kan apart from reward tí ìjọba fún ẹ fún ẹ ní cash reward wọn tún promote ẹ ah, kékeré ni o tún ṣe máa gbà jù bẹ́ẹ̀ lọ as long as ti máa ṣe wà ń sáfìsì o gbogbo tí máa lè fi assist ẹ pápátá ló máa ṣe èmi náà wàá ní token fún ẹ láti pause mi kó tó lọ sìn. máa kó ṣe twenty thousand fún ẹ ní ilé tẹ́mi fún ẹ gẹ́gẹ́ bí. ọ̀gá kan sá. <laughs> bọ́kẹ́lì kan wà bọ́lá tó yìí rú mi lójú mo kì í gbà mo wá wò pé ibi tá a wà ẹ́ mi lè máa bí ẹ́ làwọn question kò tó wá kèmí kan wọ́kan then we be able to talk. Um, kí lórí lè ṣẹlẹ̀ ni pé uh, nínú àwọn ọ̀rọ̀ ẹ ó débì kan tó sọ pé o lóyún níbi tí ẹ lọ sọ́spítà tí dókítà dé confam ẹ̀ pòyún wà nù ẹ̀ ah, how far is it true wọ́n wò pé ṣé o ti lọ́kọ báyìí. ọ̀gá ah, ṣe bẹ́ẹ̀ yìí lè kọ́ wa ń ṣe ipasẹ̀ yín náà là ń tẹ̀lé ète obìnrin ni mo lò ń bẹ̀ yẹn sà. bọ́lá ti tó òde mi gan mọ́ṣẹ́ o ìyẹn túmọ̀ sí pé <laughs> all right alright, right all no problem ẹ sórí mo tún gbàdúrà fún ẹ lágbára ọlọ́ọ̀kọ́ ẹ lọ́lọ́ máa kò sí fún ẹ ní time tó bá ti wọn láti lọ́kọ̀. àmín sà. ó ṣeṣẹ́ yẹn tó ń wù mí gan o for everybody ló sọ pé ah no bọ́lá ti tó o ti wá di hero nínú iṣẹ́ ọlọ́pàá òde táwọn èèyàn máa fi ṣàpẹẹrẹ pé ó jẹ́ ó ṣe dáadáa káyẹ́ lè dábẹ́ tí bọ́lá ti tó so ò ní lọlẹ̀. anything tó bá ní sọ fún mi o so gbogbo tí bá lè fi assistant máa ṣe fún ẹ so let me give you that check. ikú dẹ̀dẹ̀dẹ̀ wọ́n dẹ̀ dáadáa Nigeria police ẹ̀tọ́wé salute agbófinró ẹ̀kú iṣẹ́ òkété yìí ò gbọ́dọ̀ ború o ẹ̀ ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹni máa jẹ yín àpáta ìyẹn ò ní wẹ́nu àáké ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ní parí iṣẹ́ ló ní glory ibi múnimúni gbé wa àgbànigbà níbẹ̀ níbẹ̀. Abasegi Iku dẹ̀dẹ̀ rẹ̀ ikú dẹ̀dẹ̀ rẹ̀. ṣalanti. alo fẹ́ forí bẹ́ẹ̀. ọ̀rọ̀ yọ. tẹnu sẹ́n tẹnu sẹ́n. ọ̀rọ̀ yọ. ikú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀. ọláyà ekwe ọ̀gá ọlọ́pàá bíbá àjọpọ̀ tó yẹ mí style. Bídé fún mi Martins ìyàwó ghetto Lẹ́kàn oríṣìílẹ̀ Mr. Ghetto Yétúndé ń mi mọ̀ sí ghetto Lọ́yà Dínkù Virus Káyọ̀dé Akédìnà BPO Àjàlá Áfíríkà Mr. Singer Ọba ń mi oríṣìílẹ̀ producer Ìjòwò Ọlọ́run jù bẹ́ẹ̀ editor Káre Agégo Mr. Director.